Oh, bless you, Lord. Olúwa ẹ tóbi, ẹ tóbi o, ẹ tóbi. Olúwa ẹ tóbi, ẹ mà tóbi ẹ tóbi kusenithalifisha kawereo etobi kusenithalifisha kawereo etobi olúwa means none can be compared with you. You're great in all your ways.

mo dúpẹ́ mo rí àánú gbà o. mo wá dúpẹ́ mo rí àánú gbà. mo dúpẹ́ mo rí àánú gbà o. torí kì í ṣe gbogbo ènìyàn ló ń rí àánú gbà. mo dúpẹ́ mo rí àánú gbà. mo dúpẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ mo mà dúpẹ́ o mo dúpẹ́ mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló ń rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló ń rí àánú gbà ẹ̀bà mi ń gbéga o ẹ̀bà mi. Baba. oníṣẹ́ ìyanu nìyàn àwa má rí ìdè lọ́lọ́run mi ẹ bá mi gbéga o ẹ bá mi yìn bàbá oníṣẹ́ ìyanu nìyàn. How am I ọba alone? a kò lè rọ̀ lóyè. Hmm. alágbára tá a kò lè ṣẹ́gun ní. ìjọba rẹ̀ dùn mọ́ mi yéye o

alágbára ta kò lè ṣẹ́gun ní. uncomparable ṣàgàbàyà ìjọba ọba lọ olúwa ọba tá kò lè rọ̀ lóyè alágbára tá kò lè ṣẹ́gun ní ìjọba rẹ̀ dùn mọ́ mi. ọba tá kò lè rọ̀ lóyè alágbára ta kò lè ṣẹ́gun ni. ìjọba rẹ̀ dùn mọ́ mi ó dùn mọ́ mi yẹ́yẹ́ o má yọba lọ. wò mí bí mo ṣe ń fẹ̀gbẹ́yìn bàbá. wò mí o bí mo ṣe ń fẹ̀gbẹ́yìn Jésù mi. Oh, orúkọ jésù lẹ́nu mi ó jọ yín lọ. ọ̀rẹ́ bí jésù kò sí láyé mi jésù nìkan lọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ ẹ́ sílẹ̀ ṣùgbọ́n jésù kò tẹ̀. ọ̀rẹ́ bí jésù kò sí láyé mi jésù nìkan lọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ ẹ́ sílẹ̀ bí jésù kò jẹ́ gbàgbé mi. song for the moment. ọba tá kò lè rọ̀ lóye alágbára ta kò lè ṣẹ́gun ni ìjọba rẹ̀ dùn mọ́ mi yẹ́yẹ́ o jọba lọ. Thank you so much.